gbọ́dọ̀ lọ́ba àjọlá ó dá ìyàtọ̀ nínú ṣọ́ọ̀ṣì pátá lọ́sọ̀ mọ́lẹ́bí máa ń ràn ìyàwó rẹ̀ bíi ọlọ́ọ̀bá àtẹ̀fẹ́ni àtẹ̀ǹdẹ̀ lọ́wọ́ rẹ̀ níjọ́ àjíǹde yọ ọ̀nà ìgbọ́ràn. Akọ̀rọ̀ pa agbẹ́rẹ́ karùn-ún níjẹta yẹn lórí bí Kùránù bó ti lo gbólóhùn máa yẹ. èèyàn sọ pé wọ́n àmọ́ lò ó fún kí ìjọba lórí ìjọ a sì máa lò ó fún agbára kan náà kí o ní àyà mi fẹ́ tó lè ṣètò ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ní ìdí ọba lórí ìjọ ọlọ́run lò fún ọ̀hán bẹ́ẹ̀ náà kí ìjọba jáde tó di ọba ọmọdé yìí náà máa ń sọ á a ti máa túmọ̀ sí kéèyàn orí nǹkan kò tẹ́sán ibi nǹkan ní nǹkan yìí gbọ́dọ̀ tó bá jẹ́ fún mi lórí ìṣòro náà lọ́sọ̀rọ̀ máa ń tọ́ orí ẹ̀ ọlọ́run ló bára kà fún bẹ́ẹ̀ náà ni ọlọ́run máa kẹ́kẹ́ máa ń kà kẹ́kẹ́ lè máa ń sọ àbí máa ń lọ́ bára kẹ́kẹ́ lè ó lè fún àwọn irúgbìn nínú ọ̀pọ̀ àárín ọlọ́run ti máa ń dùn kọjá owó fún mọ̀láyà rẹ̀ tó lò ní lórí àwọn tí ó ń fi ọ̀nà lórí lórí náà ló ń fi àwọn. lẹ́yìn ìgbà náà làwọn àgbẹ̀lúwa àgbọ̀nmi ẹlẹ́ẹ̀kẹfà táàdúró yọ̀ọ̀mù bíi ọwọ́ akẹ́lẹ́ nínú kọ̀ọ̀án yàtọ̀ sí ọmọ yọ̀ọ̀mù bá kà àti ọ̀nà tó gbà wá àti tó sọ́ra tó wá sí àtàwọn tó gbẹ bọ̀ ó jẹ́ ọ̀nà mẹ́ta lọ́nà tó pa ara yóò wò ní ìdí ọ̀pọ̀ àwọn. láti kàn fún àwọn ayé ọjọ́ tí ó bẹ̀rẹ̀ tí ó fi lè fi bẹ̀ ọjọ́ tó fi yóò kọ́ ni nínú àwọn ọkọ̀ rẹ̀ tó náà ní ìdí ọ̀pọ̀ yìí. lẹ́yìn eléyìí làwọn aráàlú ní agbọ́n ẹlẹ́ẹ̀kejì tó ti ṣàfihàn àti ìdálẹ́lẹ̀. Òṣèlú ti pé ìlóhùn táwọn òbí ọjọ́ ọwọ́ nínú Quran tó jẹ́ pé ó ń túmọ̀ sí kan nínú Quran nínú ó ń túmọ̀ sí àwọn òǹkà ọjọ́. náà ni nínú suratul baqara àyà one eh, àyà two fifty nine two fifty nine ń sọ̀rọ̀ ń pa inú tó ti ṣe ń lé ayé ká sọ pé ọ̀rọ̀ ń bọ̀ wá kàn ààyè márùn-ún nínú àlejò ibi òun ti ṣe ìgbé ìgbéǹde lórí nínú ilé ayé yìí táwọn táwọn ẹ̀dá kan kú tó ń sìnkú sọ wọn di aláyé à ń bọ̀ wá sílẹ̀ insha Allah bàtà bá ń sọ ẹ̀rí lórí ìṣẹ̀lẹ̀ ẹjọ́ àjíǹde nínú Kùránì àbí ní ìtọ́ka àti ọpọlọ ọmọ ẹ̀dá ènìyàn gan. àtútù àyà yìí tọ́lọ̀ bá sọ̀rọ̀ ń pa ẹni tó rí kọjá ní abúlé kọ̀ọ̀kan apá kan náà mọ̀ sọ pé ànábi hezkiel ni àmì sọ mí náà kọjá pé ilé abúlé kò yẹn ó ti di ahoro ilé ibẹ̀ ti wó lulẹ̀ àtòrísìírísìí nǹkan bẹ́ẹ̀. ẹ̀ńtọ́ wa rí kọjá yìí ọwọ́ afẹ́ yìí pé àná yóò fi yá adìhílá ọba àdàmọ́ òsì hàn bóòlù lọ́lọ́run ti fẹ́ di àwọn nǹkan yìí lẹ́yìn ìgbà tí wọ́n ti kú kìí ṣe kọ́ ọ̀dọ́ wa pẹ́ tòótọ́ nípa nàbí ọlọ́run yìí ajẹ́pẹ́ ní ti ń sọ kìí ṣe kọ́ tako ṣùgbọ́n ń ṣe mọ̀ ni ǹdẹ́yìn bá ti fojú rí kò lè dàbí ǹdẹ́yìn bá fojú rí gẹ́gẹ́ àwọn onímọ̀ sí máa sọ pé lẹ́sà lè káwá ọ̀dọ́ kálí mọ̀ àyànà ìró ò lè dàbí kéèyàn fojú rí nǹkan tó bí yorùbá ti sọ ojú mẹ́wàá kò lè jọ ojú ẹ̀yìn tó yẹ pé pa ìtọ́jú ni wọ́n sábà lò fún ìgbẹ́ kò sí ọbẹ̀ yẹn ogún èèyàn ọgbọ̀n tó ọbẹ̀ wọn níṣẹ́ lórí ntọ́kọ̀ tí wọ́n gángan bá wà nbẹ àwọn nǹkan mi nbẹ tó yẹ kó ọmọ rí gbèsè táwọn ò ní wọ́ọ̀rì pẹ̀lú ẹ̀ nígbà tó ti di sóòrò. ta fẹ́ tó bẹ̀ ní pé ọlọ́ọ̀bà àlefẹ́lá ọwọ́ àgbà ẹ̀mí ẹni yẹn fún ọgọ́rùn-ún ọdún gbáko títún ẹ̀ pé nínú àwọn ìjọ tó yẹ kí ẹ̀mí wọn máa ń gùn pọ̀ nù. tòlẹ́yìn ìgbà náà lọ́lọ́run wá sáájì ọlọ́run wá ṣe nǹkan àrà fún un òun náà ni pé ọlọ́run ní mọ̀láìkò bílẹ̀ pé ìgbà mẹ́rin ló ti lò ń bì ó ní ọjọ́ kan àbí àbọ̀ ọjọ́ ni so ọlọ́run wá sọ fún yín pé ó ti lo ọgọ́rùn-ún ọdún ṣùgbọ́n tó fi mọ̀ nípa agbára ọlọ́run wóúnjẹ rẹ tó gbé lọ́wọ́ ń jọ́ kiri àná àti nǹkan mọ̀mọ́ rẹ tó yí padà àbí kò yí padà ó ní òyí padà. tẹ̀fà mi pé kò tí ì pẹ́ mbẹ́ náà nù wo kẹtẹ la fún mi ẹ̀rẹ́ kẹtẹkẹtẹ rẹ tó ń gùn à lọ́bàárí kẹtẹkẹtẹ tó ti jẹrà àwọn ẹlẹ́sẹ̀ egún ti kẹ fún <laughs> eléyìí kọjá bẹ́ẹ̀ tó ọlọ́run ma kó nǹkan méjì pọ̀ tó lè takora wọn ọmọ ẹ̀dín yóò lágbára ọlọ́run lè àti náà tóbi ọlọ́run gbọ́n mọ́ àlejò kan ní oṣù mọ́ kíkà bí bá ń ṣiṣẹ́ fún nǹkan ọlọ́run lọ́pàṣẹ rẹ̀ bẹ́ẹ̀ kọ́kọ́ máa ṣiṣẹ́ wọn bí ọlọ́run bá ní rárá òní ṣe léyìí òsín tí ó ṣe ọlọ́run ti sọ́n pa anábì ibrahim alayhi salatu salatu kúlí náà yá náà rúkú ní bárúkà mọ́sálà ní aláyé rẹ̀ wọ́n máa jù sínú náà sá ọlọ́run ní wọ́n náà yìí kú ní bárúkà mọ́sálà àná bí n kí ó tutù tó sì tún jẹ́ inú náà wọ́n ti di pẹ̀lú rẹ̀ ti pé òpin ìrìn àjò rẹ̀ ni àwọn ti dùn náà àwọn tí wọ́n dá náà gan wọlé fún ọdún náà gan wọ́n fi ọba ní lásìkò yìí kàlàkàlà ní ẹni jù bẹ́ẹ̀ mẹ̀jáde ẹni wọ́n pè ní èdè lábáwá ni wọ́n fi ju àdúgbò ìgbọ̀lẹ́ wọn lẹ́gbẹ̀ẹ́ àtàtàlà sínú iná àwọn kò lè fún ọmọ kọ̀ọ̀kọ̀ ẹ̀kọ́ ọ̀kọ̀ ẹni ìgbọ̀lẹ́ ìbá tó yọ gbé ẹ̀rọ áá. Ibrahim ọdún pé wọ́n ti lọ ayé láti ọlọ́wọ́ ti kú òun náà ẹ̀wọ́n ti tó bí lọ. Sọlá mi ká ètò sábà lọ́wọ́ mi fẹ́ fẹ́ láti. Ó kùn fà bí tó ń pàǹpà ọlọ́run dà. Sọlá bá yẹ kí ìdókòkò ọlọ́run dà ló pọ̀ tó wà lọ́wọ́ ní ọ̀pá ìlọ̀kọ́wọ́n ní ìyọ̀pá. Sọlá bá yẹ kí ìdòní pa nǹkan òkè nípa. Sọlá bá yẹ kí ìdòní pa nǹkan òkè nípa. Ọlọ́run àti bẹ́ẹ̀ èdè ń tọ́ ọ̀rọ̀ ń pa rẹ̀ òdìgidì ni wọ́n á pa lórí tí ó sì fà èèyàn bí tí ó sì wò ó sì lò ó fẹ́rẹ̀ ọ̀nà ìfọ́ sí dada abẹ́ àti lórí ìdàbẹ̀ lọ́dọọdọ òkùnkùn ọ̀pá tó yọ ọ́ àti kókò nìyí kọ́lọ̀ tó tà nù ní ó kókó ní òkú pé àwọn ìdánwò àwọn táyì pẹ̀lú rẹ̀ ọba àkọsí mẹ́ta ẹ bá àdéhùn lórí ìdùnnú gbà mí ẹ̀rọ tó tóbi ọlọ́ ọlọ́run wa ti lójú méjì omi tó ti fẹ́lẹ̀ omi tó ti fẹ́lẹ̀ omi ọkọ̀ ti yàrá ni ọlọ́run wa ni wọ́n yàrá ti oṣù yàrá ọgọ́rùn-ún. kẹ́tẹ́kẹ́tẹ́ fẹ́ẹ́ kó olóyè ju àìsàn yọ ọlọ́run ní ara ìlú rẹ̀ tó tó o ti yàrá mọ́lẹ̀ lẹ́gbàá náà lọ́wọ́. fi ọ̀rọ̀ tọ́pẹ̀ mi ní ilé ìlànàwá nínú ọ̀dàlà fẹ̀sì yìí èsì ọ̀rọ̀. ọ̀rọ̀ akuru dáhùn sọ lọ́wọ́ ó kúrò dáhùn sọ òfinú èsà àmẹ́nu bá bẹ́ẹ̀ náà ó tún òfinú. ìgbé anáwó àlà onílé ìfẹ́ yìí ọ̀rẹ́ yìí. lórí fídíò ìdílé ọlọ́run kàbá lórí lórí àwọn nǹkan yìí náà tó bá tó ọlọ́run ọlọ́run kàbá lórí ẹ̀ nínú ojúlù tí ọlọ́ọ̀bà àdìsọ́lá tó lo yàwó olùkọ́kínni olùkọ́ ọgọ́rùn-ún ọdún olùkọ́kínni olùkọ́ ọgọ́rùn-ún ọdún. ṣùgbọ́n ọlọ́run ti ní káyà rẹ̀ wá látẹnu ẹ̀ẹ́dẹ́gbẹ̀ tí ọlọ́ọ̀bà tó ń yè tọ́tọ̀ yàwó tó yẹ kí ọgọ́rùn-ún ọdún ti lọ tí ó sì máa adébíyì ọ̀sán ní ìròyìn gbogbo orí ayé ni nígbà tí ó bá dé nígbà tí ó wà nínú ọ̀sán náà èyí ò ní fi ìgbésẹ̀ nínú rẹ̀ ara. bá dé ìgbẹ́ ìrìnà sí ẹ̀rọ bóyá ìlú òkè wọn lò wá tó wà ní ọmọ náà ó tó dá ìgbé àwọn ọmọ bá wọn ti ẹ̀rọ ní ọ̀bẹ láyà bá ti tù wá dé lọ́kọ́ bá àwọn ọ̀dẹ́ lọ. ọlọ́run bá yẹ kẹlá tó lọ yẹ̀wò níta fẹ́lú bẹ́ẹ̀ ni ti ìtàkọ́kọ́ náà lè gbé mẹ́rin ti yẹ̀wò ti di èdè yẹ̀wò ti ọgọ́rùn-ún ọdún o èsì yóò mú ti ọlọ́run ọdún má ti sọ́lọ́run ọdún tọ́wọ́ àwọn àti wọn kọjá ọlọ́run ọdún. ọlọ́run ti lo yọ́ọ̀mù láàyè nínú Qur'an tọ́jú tó pápá rẹ̀ kàlàmì àti wọ́n ti sèrè kàdọ́wà kàlàmì àti sàlẹ̀ wọ́n ti sèrè kàdọ́wà. ọlọ́run ló tó three hundred and nine years ọjọ́ ló kékeré nbọdọ náà ti lọ fún ojú ọ̀rọ̀ àwọn àtàkù káàkiri nínú túwàtò káà kálọ ní wọn àyà kọkànlá àyà kejìlá àyà kọkànlélógún àyà mẹ́ẹ̀ẹ́dọ́ ìkẹẹ̀dọ́gbọ̀n lẹ àti ìkẹrìndínlọ́gbọ̀n. nínú àyà kọkànlá kejìlá ọlọ́ọ̀bá yóò fẹ́ lásán túwàtò káàkiri. فضربنا على آذانهم في الكافرين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا قال فضرب الله ọlọ́run ní àwa ajẹ́kùn lọ ajẹ́kùn lọ sínú òkè náà sì ní ìnà àdàdà ní ẹgbẹ́ sì ní ìnà dáàbì àdàdì ẹ̀ fún àwọn fún àwọn fún àwọn aláàbáyé ní olùgbé ọmọ bàá ti ní ọlọ́run ọlọ́run yẹ lẹ́yìn ọ̀rẹ́ yìí àwa ti wọn padà agbẹ́wọ̀nde nínú alámọ̀ ayélujára títí akọ́ni máa dàbí ìlú amada. Abẹ́tíkà ló gbọ́ wá ní ìlú wípé tààrọ́ ni tààrọ́ ti ò káyé ọdún tí a ti lò bẹ́ẹ̀ dáadáa táwọn ọmọ ilé òdodo ní àbáwọn káàkiri. Pẹ̀lú kọ́ wọ́n ti yẹ ń bá rẹ̀ ọdún mélòó wọn àti lò. àwọn akẹ́kẹ́ ẹ̀dọ́ ọ̀mà àwọn èèyàn tí wọ́n ti bá gbà kí ẹ ti kí ẹ ti lọ àwọn èèyàn náà náà ní àwọn a bọ̀ wọ́n nìkan. àwọn ẹni ìlú àwọn èèyàn ti lẹ́yìn wọn tí ẹ bá wọn wọn mọ̀ sọ láyé wọn yọ ti lò wọn. ayé akọkàndínlógún ọlọ́run ló ṣe rí nìyẹn táwọn ọlọ́ta tó jí wọn padà wọn kú wọlé bá wọn gbéra wọn léèrè kọ́ra kọ́ inú mélòó nǹkan làbí tún. olùsọ̀rọ̀ kan nínú wọn sọ wípé ìgbà mélòó rẹ̀ ti lò nù nínú òkè olókè kọ́ ọdún tó làbí ní ìyàwó wọn àwọn bàtà ìyàwó a wọn làwọn òbí kò ní bí ọjọ́ kan àbí apá kan tó ọjọ́ lọ àkọ́mọ́tò lọ́rọ̀ lọ́rọ̀. ọlọ́run tó wá ń sọ agbẹ́pẹ́pẹ́ lórí olórí ìbọ̀dúgbọ́ rẹ̀ tí ìbọ̀dúgbọ́ rẹ̀ ká ọlọ́run tó fún alẹ́ ìlú ìgbà náà. ayé àtẹ̀jú fáyì ọlọ́run wà láti dúró wí káàkiri ń sàlá tàbí àti ìsìnì náà wọ́n ti àlù ti kí làwọn ìdílé ọ̀sẹ̀ ń lé lọ́sọ̀rọ̀ fà yára ní ìṣòro àná lórí gbogbo ìpín ìwọ̀n ọ̀la ọ̀rọ̀ lébi. Wàlákì tó rí káàdì ìgbàlá àtàbí àti ìnìyàn wàlúdà àdúgbò sàá ọlọ́ni ìdí ẹ̀rọ nínú ìlú yòókì sàlá omi àti ìnìyàn ọ̀lẹ́ni ọgọ́rùn-ún mẹ́ta wàlúdà àdúgbò sàá ọkọ̀ wa lé mẹ́sàn-án ọjọ́ kìíní zero nine. Afárá ọmọdé àbúrò ṣe kéde. Oníta Amẹ́ríkà fi ojú ọdún tí òkè bá sí. Three hundred ni wọ́n lò. Tá a bá ní ká fi ojú sí oòrùn sí Victoria Canada three hundred ni wọ́n lò. Oníṣẹ́ gbogbo ọdún ọdún ọdún ọdún ọ̀kan. Oṣù tí gregoria ó máa ń lé ti ọ̀nà yíyà fún ọdún kan ìwọ́tọ̀ bá ti kọ́ ọdún ọ̀nà láyé ó tún lọ sí tọ́ba ń tẹ́ pé ti gregoria lọ́n ta adébípẹ́ odidi tatuwọ́n ti òṣèlú ọ̀rọ̀ ẹ bá ti kọ́ ọdún lọ lókàlá yìí ó ti ó ti lo mọ́tà lórí ẹgbàá nínú ti òṣèlú ọ̀rọ̀ alẹ́ òṣèlú ọ̀rọ̀. ọdún tí wọn lòdì yẹ ó tó ju ti ọlọ́gọ́rùn ọdún lọ ṣùgbọ́n síbẹ̀ nígbà tí òṣòjú wọn tí wọn máa kà á jẹ́ ti tòun jẹ́ ti tí ọlọ́run ti tó owó sùn lọ ọlọ́run ti tẹ̀lé wọn ó tún wá fẹ̀lẹ̀ sí ẹ̀dá wọn sọ yìí pé kọ́ọ̀lù làbí ìsìnà yàwó máa áwò bàrádà yàwó ọjọ́ kan péré làwọn lò kódà bẹ́ẹ̀ àtúntò ẹ̀dọ́ lọ́sàn-án bọ́lá ọlọ́ọ̀bá àdégbàlá pépé kúlé dáàbò àdáàbò bímọ adábìkú fọfún ọbí ọlọ́run nìkan lónímọ̀ iye kí á lù bẹ́ẹ̀ làwọn wáyé kò sáná wà á ti wà láàbùdè ntọ́pamọ́ sọ́nà tọ́pamọ́ lẹ̀ ọlọ́run nìkan lọ́rùn mọ́ ẹ̀dá ọ̀mọ́ ẹ̀dá gbọ́dẹ̀ rà sí ní nínú kàrí ètò ọ̀dọ́ láti tó ká rẹ̀ ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ fún ọkọ̀ ìwọ̀n ìwọ̀n pè láti ìfẹ́ ìwọ̀n pè kẹ́ni ọ̀sẹ̀ ìjẹta. ọ̀rọ̀ ọmọ kan sọ́jà kọ́ wà ní ibi tó ti mọ̀ tó lọ tó wá sọ ìjà wá. ọ̀yọ́ kó tó wà lórí tó tó lọ tó wá sọ ìjà wá ó lè sọ̀rọ̀ ìjọba tó ti ń lọ sẹ́kùn ní ìlànà wọn. ọwọ́ tá a fà sínú ọ̀rọ̀ bá mi àkókò àtàlẹ́ láàrọ̀ ọlẹ́lẹ́ amẹnu ma lórí ẹlò ọlẹlẹ gbọ ní gbogbo lórí ẹlò tọba ti rí yóò sì lórí ìmọ̀ẹ́nì lórí kòtò lórí ẹ̀ ńgbà tí ó lù kú sáyẹ́pẹ́ lórí ìmọ̀ẹ́nì ni ó kù ó ti lẹ́jọ́ wájú ọlọ́run láti yà á lórí tó o ti àyè gbà lọ ilẹ̀ tó lè gbà lọ ọlọ́run ti ní àbá kọ́nà ọ̀dà ìgbà lọ ẹni tó lè bá ti lè. ètè ti ní pé ewu tó ń bẹ lórí ẹ̀sìn yà ti tàbí ọjọ́ ọ̀la àjọ sọ́nà tó yẹ kó wọ́n tọ́ ọ̀rẹ́ rẹ̀ àti ìdí àgbà orí ẹ̀kọ́ òbí. ẹ bá fọ fún ọmọ ya tó káàkiri ní ọdún yìí ti di káàkiri ànẹ́sọ̀tà ló ń bẹ̀rẹ̀ padà tó nà. bọ́yá ìgbà tó náà bá yẹ kó náà ń bẹ̀rẹ̀ lára yọ ẹlẹ́ẹ̀kẹta onídìí wa ti gbé ìtọ́sọ́dé déédéé ó sì lẹ́jọ́ wájú ọlọ́run olùkọ́lọ́ wa pé kí láwo gẹ́rù kàmá wá ti wà láàrúbí ìtọ́pa lọ́dún lórí ọlọ́run ìdáwọ́ mọ́ ẹ̀. nínú fẹ̀ntà akọ bí ẹnìkan wà lójú ogun ìtàwọn olùdẹ́yìn ẹnìkan wà lójú ogun tó yẹ káàkiri lọ́ba ní láàyè láàyè ẹ̀ wá ẹni tó wá sílẹ̀ lóru ìsàmúlá bá ńgbòrò tó wọ́n ti pa lójó lójó láì dára rà ọba bẹ́ẹ̀ dánú. lọ́rọ́ bá tẹ̀lé wà ní ìwọ̀n lọ́rọ̀ wà ní ìwọ̀n. àní ìgbàgbọ́lá ti ń bọ̀ bí. títí ní ìgbàgbọ́lá ìlà ìlà ńlá ìlójú bẹ́ẹ̀ lórí ìyàwó dáàmà lẹ́yìn ìgbàgbọ́lá ìlà ìlà ńlá àdébùtì fara ìsàmúlò kábàámọ̀ tó ti ní ìsàmù bẹ́ẹ̀ òun tí àwọn ọ̀dọ́ lọ pẹ́lẹ́ tí ó gbàgbé tó wà ní èdè tẹ́lẹ̀ fún wọn wá tẹ̀sẹ̀ gba ìsìlámù ẹ̀gbà tó ti kọkùnrin gbá torí pé àdìsí mẹ́jọ wà pé àdìsílámù yóò tún tó mọ̀ àlẹ́ àná. ìsìlámù gbogbo ẹ̀ ní ìlà tó wájú yóò fẹ́ dà mí. òní lẹ́gbẹ̀ẹ́ ní ìṣẹ̀lẹ̀ ọ̀nà yóò dọ̀ mọ̀ kó wá. ó lórí màjẹ ẹni láti lórí wú àwọn àgbà àdéhùn àtọ́lẹ̀ ló wá àtàwọn tó tó náà ní. sọ̀rọ̀ débẹ̀ sọ̀rọ̀ àbẹ́gbà ni sọ̀rọ̀ láwọn rẹ̀ tó lu àwọn bí ẹgbẹ́ kọ tó torí ẹ̀ lọ àtàlẹ̀ ìjọba àdúgbò ìsàtọ̀lẹ̀ àti ìgbọ̀lọ́sùn tí a jẹ́ kódà ìyún ọ̀gá náà tó o bá sọ ọkùnrin sọ pa ọkùnrin lálẹ́ lọ́yìn ó lè jẹ́ pé dáìsì yìí tó ti gba ìgbà wa bẹ́ẹ̀ nìkan ló kún nọ́ọ̀bì ní ọkọ̀ òní ní kánò ọmọ ibo ni kristian ni kristian bàbá ẹ̀ kristian yà rẹ̀ ṣùgbọ́n àti rẹ̀ kan fẹ́ mọ́ sílẹ̀ ọwọ́ àmì ìgbésí ayé tí ló da ju àwọn olùkú fẹ́dà ti mú lọ láti gba ní Islam tó wà mú lọ́ba tó fẹ́ gba Islam àti rẹ̀ ń bàtọ́ yòòyè tó ní àwọn ti sẹ́rímọ́nì nìyí pé ìyàwó náà fẹ́ fẹ́ fún àbáwò lóko yọ fún ọ wọn fún àbáwò tí wọn pẹ̀lẹ́ yìí wọn fìlà bó ṣe ti lọ́la bó ṣe dọ́là ra mi tí òkú sí lọ́wọ́. kódà àwọn nígbà tó àlọ́ tó lọ pé káfó fẹ́ gbà ọ̀ òun lé kú. wọn ò ráyè fi kẹ́lí náà ti lọ́dún lọ́dún ẹ̀wọ́n mi lẹ́sìn ìdájọ́ ẹ̀dọ́gbọ̀n lọ kò bá kírun gẹ́gẹ́ kò bá dàrú gẹ́gẹ́ olùdókòtò báwọn èèyàn torí àyùmọ̀ kan tiẹ́ wọ́n tó fún fọ́tò lọ́wọ́ kẹ́lí mọ̀ lára wọn. ó ti gbà pé islam lójú ọ̀nà islam rẹ̀ kọ̀ ọ̀gá lórí ìwé kọ̀ ọ̀gá ẹ wọ́n mi lẹ̀. ìpínlẹ̀ yìí ká sọ ọmọ kan kí òkè òkè òkè òkè òkè nígbà kẹlẹ̀ mọ́ náà. ó ti ẹ̀dọ́ èkú ṣé wá àtúntà ṣe wá àti ìmọ̀ ṣe fẹ́ dé ìdílé ìmọ̀ ṣe. èkú àti ìwà gbogbo ẹ̀ ọgbẹ àárín àbá ọgbẹni gbígbà ọhọọhọ nínú wa ẹ̀tọ́ gbajúgbajà lórí dáwọ ìsàlùyà táàmù tó rẹ wá ní kó wá kájí ẹ̀kọ́ wá sí ìjẹ ọbẹ ní ti tẹsẹ lọrọ ìjọba táàmù táàmù táàmù táàmù lọkọ tó. tùfẹ́ ìlú bẹ̀rẹ̀ ẹ̀ tùfẹ́ ìlú wọn ní ìdàgbẹ́ tó lò ọmọ pẹ́sẹ́ nínú ọmọ pẹ́sẹ́ ní èdè kọ́ ti lánàá pẹ́sẹ́ ní ńlọ́wọ́ àti inú òye àti inú wà àdúgbò àmì wà á tẹ̀lé wọn bá wọn ra gà ẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ mi bá rí báyìí òní kọ́kọ́ bá láwọn òfin àtọ́wọ́ ẹgbẹ́ ìwọ ń gbà ọ́ nínú kókò yìí ní káàkiri àkókò yìí mú tẹ̀lé ọgbẹ́dì à òtún ní kejì àwọn ìdíbà àti ìgbà ọ̀ mo ní ti nǹkan lọ́wọ́ nínú ẹni pé yàrá àdúgbò tó yẹ fún wa tẹ̀lé wọn pé mo bá sálámù ti wà láì ọ̀dà mi ọ̀dà mi lọ́wọ́ bóyá káàdì lọ́wọ́ àtòmí ni o bóyá ìgbẹ́jì ni o kò lè ní tó ń fún àwọn ìgbàlú. ó sì fi ọwọ́ rẹ̀ sí ìbéèrè ìgbà yìí ọwọ́ rẹ̀ sí ìbéèrè ìgbà yìí kọ́ máa lọ sí. wọ́n ta kí níbi wípé kí mọ̀ bẹ́ẹ̀ kò tí ẹ̀ tí wọ́n fi ní alẹ́ ẹ̀ àjẹ́ ìgbà bọ̀wọ̀. ṣé ìsìláàmù ìsìláàmù boko haram lọ́dọ̀ kọ́ sànù olùpadà wọlé tó kẹ oge lórí inú wọn jẹ abẹnú náà wọn ní ìdè dúdúwà olùdúwà fún ọba ọdún ògbóló àti dímọ lọ́dọ̀ àwọn ọmọ dímọ ní ọmọ àti òun náà ọmọ láti ni wọn lọ sí kọjá wà láàyè àwọn ẹni ẹni náà ti gbé wọn ọlọ́run ló ní kọ̀ọ̀kan tó pamọ́ ìwọ̀n bá yọ dábàá mọ́ tó o bá ti dábàá mọ́ kàn kúrò lórí ẹ̀ kiri ọwọ́ ọ̀hún sí ìjọ ìbùsọ̀rọ̀ lọ. ilé òdùgbà ládàá ilé òdùgbà ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni kó o bá ìṣẹ̀lẹ̀ òdùgbà láti bẹ̀ kọ́ ṣùgbọ́n ìrò tí ọ̀dọ́ ló sọ wá bẹ́ẹ̀ kí á sì lórí ẹ̀ lọ bẹ́ẹ̀ kí ó lórí àrùbájọ́ ní ọ̀dà òkúté ọ̀nà. àti àmọ́ sọ̀rọ̀ àti òwò nǹkan ajé tí wọ́n wà á tí wọ́n wà á lórí lọ́jọ́ kan sọ̀rọ̀ tí èdè tiẹ̀ tó ẹ bọ́lọ̀ nìkan lọ́nà olú ẹ̀ ra bíi bí ọba tó rí náà nì wà á wàlá yóò gbé ọkùnrin yìí àdá. kọ̀tẹ́nìkan tó lè ràn wọ́n lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni ọlọ́run ògùn orogún fúnra rẹ̀ nínú ìdájọ́ rẹ̀ tọ́ba ṣe. ẹlẹ́ẹ̀kejì ni ẹni kò hàn oh years. ìtọ́wọ́ àwọn àdúgbò àtọ́jẹ́ máa ní ìyàwó ní ìdí ni wàhálà olùwà lọ. ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run tún sọ̀rọ̀ nípa yọ̀ọ́ wá mi ọjọ́ kan péré nígbà tí ń sàlàyé fún wa pa ìdí àwọn ọmọ náà mọ̀ ọ́ sọ fún ọmọ ìyá sílẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ náà ń gbà lérò ní irú ọjọ́ táwọn náà ń lò ní ayé ìdíje ìfọwọ́ àbí bí òsì ẹ̀sùn bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú bọ́lá ti sọ ó túmọ̀ sí pé irú ọjọ́ yìí tí àwọn ọmọ náà wọ́n ti máa ń dìbò yẹn bí òsì tẹ̀lé ní ìsọ̀rí ọlọ́run tó ń tó rọ́tò fẹ́ àyà tẹ̀lé náà ìgbé wa kọ́ọ̀lá ìlẹ̀bí náà fi ná ilẹ̀ kásánà ti náà lé wúrọ́ bá fún yóò ká pé fún àná yàwó máa ń mú mi náà làádáa bẹ́ẹ̀ ọlọ́run sọ pé wàkọ́ lẹ́lẹ́ iná bí náà àwọn ọmọ ọlọ́sẹ̀ ń bẹ tó náà ọmọ sọ̀rọ̀ ní kátà ní ti dára nínámà fáwọn kẹ́ ń mójú tó dáa nínámà tó àwọn mọ̀láyíkà èdè rọ́bà fún ìgbé ẹ̀sìn mọ̀láyíkà ẹ̀sà alágàtà fún wa ẹ̀ka wa tó lọ́wọ́ bá ti ń tọ́jú yìí tọ́jú káwọn àdúlẹ̀ yìí rò náà àwọn mọ̀láyíkà àwọn ọ̀rọ̀ àdúlẹ̀ òsì tẹ̀lé pé rọ́ọ̀bù náà lọ́ba fún ẹ láti pẹ́ ìfún rọ́ọ̀bù yìí yóò fi mọ̀ pé ń tó yẹ fún olùdó rẹ̀. ìdìrú rọ́ọ̀bà fún ẹ̀yìn mọ̀láyíkà ẹ bá wà pé ọlọ́wọ́ ọdún yìí yóò kà pé wà nà yàwó màá ń mi nà làdá rẹ̀. kó tiẹ̀ fúyẹ́ ìgbà yẹn fún wa kó tiẹ̀ lọ́jọ́ kan péré nínú ìtàgé ló wọ̀ ọjọ́ kan péré kájà ìtàgé ara wa. ẹ ọlọ́run ilé ìgbà wà láìláì ọlọ́dà ní ìjà wọn náà. ọlọ́run ló dáhùn bí olùkọ́ ọlọ́ta òkìlẹ̀ ayé ṣùgbọ́n olùkọ́ ni ọwọ́ àti máa ń fi yọ ìdí ni o. akẹ́kọ̀ọ́ náà sọ pé ìsáwọn tí ẹ wà lóun ní fẹ́ ń kàlérò òun náà ní pé yíyáwó ní sílẹ̀ làá yóò bá fífa àná yíyáwó ní sílẹ̀ àná bí òun jẹ́ ọjọ́ kan láàrin ọjọ́ ọlọ́run tẹ̀lé díẹ̀ díẹ̀ bá wọn ọlọ́run rà lọ́jọ́ nínú wa lọ́jọ́. nínú lẹ́yìn ọlọ́run oníkéwọ́n mi òdodo ó lè lọ ọgọ́rùn-ún láyé kí kí n dárò kí n yọ tó bá lọ́dọ̀ nígbà ayé tó bá rìn kí n nínú lẹ́yìn ọlọ́run yóò wá fi àjẹ́ náà yé yóò wá sọ̀rọ̀ yìí. nínú déédéé ọlọ́run iná ẹ̀dẹ̀ gáàdì tí ò lè ju ọdún mẹ́wàá lọ lórí kúkú rẹ̀ lẹ́yìn òní bàlágà àbọ̀dọ̀ kan àbọ̀dọ̀ kan àbọ̀dọ̀ fún un lẹ́yìn tó ń ọlọ́dọ́rùn ló pèsè ọlọ́run wa tún náà gbére sọ́ndẹ̀ sọ láti di déédéé déédéé ọlọ́run ọ̀pá tó ń àwọn onímọ̀ ọ̀sán tó ń múmi tí ka ṣe kó kúkú wípé òun ti tán ìlẹ̀ làwọn abára ọjọ́ bá wọn. káàdì onírànwọ́ kìí kó sí mi lẹ́yìn kó ju bọ́lẹ̀ ọbẹ̀ bàbá ìwà yìí pa ìyẹn gbogbo ẹ̀ ọbẹ̀ bàbá ajẹ́kọ̀ọ́ sàmú ẹ̀ńtà rẹ̀ dá lórí ọlọ́ọ̀ta náà gbé lọ́nà pọ̀ pé bó tẹ̀ ẹ̀jẹ̀ ọjọ́ kan àwọn ìlú yẹ̀ wọ́n ní inú dáadáa náà. ẹlẹ́ẹ̀kẹ́ ọlọ́run tún lo yẹ̀wò ó tún lo ọjọ́ tó fi ń sọ inú táwọn ará ló náà sọ tó ti jẹ́ ibi ohun tí ẹ gbà lóru náà ní ojú ọjọ́ ẹ̀fọ́ àbámu ilé ayé náà ṣùgbọ́n o ní pàpà àwọn gbà yóò gbé ọjọ́ kan tó gbọ́ làwọn olùdó làwọn tí wọ́n gbà yóò lẹ̀ mọ́ ṣùgbọ́n pàpà rẹ̀ yí pé ìgbésí ayé kálukú mọ́ ẹ̀sùn ló bá ti yá ẹ̀sùn ló fẹ́ẹ̀sì ẹ̀sùn ló fi kù ẹ̀sùn ló fẹ́ẹ̀sì nígbèsí ayé òṣèré ní ẹ̀rù ìbá ìgbẹ̀dẹ̀ ọlọ́run irú ẹ̀sẹ̀ ti bá lù abẹ́ẹ̀kọ́ ni káwá lọ kíláàsì ìmúpinnu ayé àwọn àtẹ̀lẹ́tù ọlọ́ọ̀bá sọ yìí ọlọ́ọ̀bá sọ kọ́ńtà sábúlà bí tó ń pè lọ ábẹ́bí àdàdà sí ni ẹ̀yìn káàbì wọ́n wà máa fi wọ́n lé ìlú ná ibi ló ń pa ọdún ti bẹ lórí ìṣẹ̀ mélòó lẹ́yìn ló bẹ́ẹ̀ bàbá òkú délé bàbá òkú yẹlé lórí tìrìtì wọ́n máa wá tó mọ́ àti bọ̀dà àti lámùsùlùmí ìdúró ọkọ̀ ẹgbẹ́ ló ti inú kúrò sí yí. ọdún mélòó lẹ́nu lórí ẹ̀fẹ̀ kọlu làkìtìnà yàwó mẹ́rin àwọn màràkà yàwó mẹ́rin pàṣẹ àlèlè àdì wọ́n ní ọjọ́ mọ̀tòlé ní wọ́n ọjọ́ mọ̀tòlé ládó tàbí ìdí ọ̀rọ̀ gọ́nà ńlá lórí ayé a wọ́n ti gbà lórí bí ẹ̀sìn dalẹ̀ mọ́ gbogbo ẹ̀kọ́ tẹ́ ti ní tó ló kù lórí ìfẹ́ wọ́n ti wọ́n ti gbà bí ẹ̀. fasiya fasa ayẹyẹ aadi àwọn aláìka tẹ ń tó àwọn tó nìkan lọ sí ibi ìwọ wọn sọ ẹ ẹ ń ẹ ẹ fẹ fà wọn tẹ kọ́lá ìlà bí tún ìlà kàlí ìlànà láwọn àdìnnà kùnkùn tó ń tàlámù bẹ́ẹ̀ lójọ́jọ́ kan lọ ṣùgbọ́n ibi tó ti kó ti pọ̀ tó náà díẹ̀ ní lọ́dọ̀ àwọ̀ lọ tọ́ba ti fẹ́ yìí lágbẹ̀tẹ̀ mọ̀ ní. ìta fẹ́ẹ́ fẹ́ ni pé ọlọ́run bá lu ọjọ́ bíi fún àsìkò téèyàn ń lò lé ayé fẹ́ẹ́ lọ́n fi ṣe káyà rẹ̀ lásẹ̀rẹ̀ àsìkò téèyàn ń lò ayé ọwọ́ adé bíi ọjọ́ kan àbáàbọ̀ ọjọ́ ṣùgbọ́n ìyọ̀kọ́ mẹ́wàá nínú koran nafsan tí ń túmọ̀ sí ọjọ́ mẹ́wàá ọlọ́run ti ń sọ sí àwọn ará máa sọ ọ̀gẹ̀ náà báwọn sọ sí ọjọ́ kan làwọn ọ̀gá ọjọ́ mẹ́wàá tó wà pẹ̀lú ọjọ́ kan ní ọjọ́ mẹ́wàá bá ṣùgbọ́n nígbà yóò náà ní gbogbo àdúgbò mẹ́rin ló tẹ̀lé lórí ìpè ọlọ́run sọ̀rọ̀ lè kọ́ ní sọ́ọ̀tù fún ọ̀ha ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń tó bí wọ́n máa ń kọ́ ọlọ́run bá dégbé lọ́sọ pé yàwó wọn yòókù bá kókó sórí wà náà yóò lè lò dèrè ní ìnáyàwó wọn yìí dèrè ní ìlúzọrọ pàápàá táwọn ní kí ọjọ́ kó ṣe gbé màláìsọ̀ pẹ́pẹ́ yọ̀ọ̀pẹ́ kó sínú gbèrè sínú owó lóòótọ́ tó yẹ ọlọ́ọ̀dẹ lọ́mọ ọmọ gbogbo ẹ bá ṣe èsì ní ọgbọ̀n dẹ nínú tó wà lọ́sẹ̀ yìí gbogbo wọn náà lóṣù ọlọ́wọ́ tó wà tó mọ̀láyíkà mọ̀láyíkà ìgbà tó yìí tó nà wà á ọ̀nà ìyá ọmọ yóò bá kó lọ sóòrì táwọn létí ìjọ tí wọ́n kàn bèrè sínú wo nínú bèrè àdìsí àmọ́ ìyẹn pété kéde bínú nìkan ní ọ̀sẹ̀ lẹ̀ kéde jàdáwò kéde ẹ̀sẹ̀ nìkan ní ọ̀sẹ̀ lẹ̀ àbọ̀ wà tó tẹ̀lé ra wọn bó ṣe wà ní wàjú ìtàn nígbà ọ̀sán ọ̀bà rẹ̀ ṣùgbọ́n ìgbé sọdún yìí o ìgbé sọdún yìí ta àbúlé lọ́la àbọ̀là fún mi títì. ọlọ́run bá sọ yìí pé náà wọ́n lé sí ìjọ tí wọ́n kọ́ fèrè sínú owó wọn tó lójú lójú ní àrò àpò àwọn ọ̀dà mìíràn akọmọjọ àwọn káàdìrì yàwó wọn kì í lè nzọ ọ níjọ náà tí ojú wọn tó green àbáwá tàgbá ní olùdìmọ̀ tó kọ́ yẹn olùdarí pé yóò yọ green ní ojú olóńgbò tẹ́lẹ̀ ogun wọn pé ojú ti kọ́ ẹ lọ bí ẹ ti kòrò òǹgbẹ tó ti ń dàrá tó ń bẹ ti ti lé ní ara rẹ̀ tí òró mẹ́mọ́ tí òró dẹ́dẹ́ tẹ̀wá yìí á tẹ̀lé ilé ìròpọ̀ nìyẹn ọlọ́run bá ti kú wọn jọ nìyẹn ojú wọn wà ní kókókó yàtọ̀ fáfà tó ná bẹ́yìn náà kó ìlà bí tó ìlà àjọ wọn wà wọn tẹ gbogbo rẹ láàrin ara wọn ní wọn rọra lọ délé tẹ. ọlọ́run ní náà dáhùn náà nù àkàlà yẹ wọ́n lù ìdí ẹ̀ ń sọ ní àwọn ọlọ́run ti máa ń gbé tí wọ́n máa sọ sáyẹ̀dì àwọn bá dé àyà ní kú àwọn ìgbà ẹ̀kọ́ ìgbà ìgbà ìgbà ìgbà ayé. èdè yẹ kó lu àbùkàlù ń tọ̀rí kọ̀dánì ńlá tó ńlá yàwó máa. èso tó wá rò pé láàkẹ́ òun àtàkẹ́ òun ká ju àwọn èkó lọ bí wọ́n máa sọ fún ká ọjọ́ kan la bọ̀ lọ́la yìí ìdí làkẹ́ tó ju àwọn ẹlẹ́wàá lọ́nà yóò lọ́ọ́ rò kó wá Ali, lẹ́yìn ọjọ́ kan náà láti lẹ́yìn tó ń sọ fún mẹ́wàá ẹ̀fọ́ owó tó ń tóbi ọ̀rọ̀ gbogbo ọdún ní ẹlò nkọ́ni yà ẹ̀ẹ́dá lọ sí lánàá ní ìsìn òtútù yà ọlọ́run tó bá mi kúrò tó bá fẹ́ ọdún tó lè sìn dáadáa kọlọ̀ wọn ti gbé lápá wọn ti láti fún ẹrẹ lẹ́yìn wọn ti fún ọ̀tẹ̀ lẹ́yìn ẹ̀ tó lọ́wọ́ àná rẹ̀. bí káàdì kúkẹ́ ló lọ yẹn báwọn ọmọ nínú òṣèlú ti ọlọ́dún wọn máa wá ìfà àti bí ọjọ́ kan àti bí ọjọ́ mẹ́wàá ẹlẹ́ẹ̀ka ọ̀hún yẹn. iye oṣù tí wọ́n ti yọ ìdí ọlọ́run tún dákọ ọjọ́ kan nínú kọ̀ọ̀án ọjọ́ náà ní ọ̀hún náà ṣùgbọ́n kò sí ẹ̀dá kan tó lọ́dọ̀ pé kí ẹ fà lóyún bẹ́ẹ̀ nínú ọjọ́ ọlọ́run ìgbà ṣùgbọ́n àwọn ọlọ́ọ̀ni lọ́wọ́ àná iná ní sọ́nà ọba àlejò ọlọ́sọ̀rọ̀ wa nínú tó bá ti lè hajj ayé àkọsí sẹ́rọ̀n àti forty eight kálọ̀ ọ̀gbìn ọlọ́ọ̀ba àlejò ọlọ́sọ̀rọ̀ èké wáyé sáàjì ìlú mẹ́tàlélẹ́ àdáàbì wà láyé òní bàbá wàdà wà ìnà ọlọ́ni wọ́n yẹ sáàkìlú nàkàlẹ̀ àdá àwọn káàkiri wọn máa ń kọ́ lójú. tọ́ba yẹ kó bẹ́ẹ̀ lọ sọ tọ́ba ń yà wá dáhùn ọ̀pá mi nílé àwọn ọjà lò kọ́ ọ̀dọ̀ gbólé láwọn lórí wọ́n mọ̀ bí lọ́wọ́ àti ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ nílùú àsìkò tó ń fi ilẹ̀ gbogbo ọlọ́run ní ṣe padà ọlọ́run nítorí pé nígbà wọn á ti kó oṣù kan tó tí ó tèlé agbègbọ́dọ̀ ti fi ilẹ̀ tó ìjà bọ̀ ọlọ́run ti padà alẹ́ yìí alẹ́ yìí lọ́dẹ fún ẹgbẹ́ náà tirọ̀n tirọ̀n ẹ̀kọ́ bá ti di ń da yẹn ní ti wà á ní ní kó àwọn ọ̀gbìn ẹ̀dọ̀ àwọn pẹ́. ọlọ́run ní òun ò ní yí àsìkò òun àsìkò òun òun ò ní yí padà láéláé.

torí pé tọ́lọ́ máa fẹ́ fi àjẹ alábòsí ọmọ yẹn ti máa ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀tàn òbí náà tọ́lọ́ máa fẹ́ fi ọkàn wá o ọ̀là òbílẹ̀ wọlé àánú rẹ o àwọn tí kò fún wa o ìgbà tí ọlọ́run bá dé lórí àwọn sẹ́ńtì bẹ́ẹ̀ tọ́lọ́ máa fi ọkàn wá o. iná ní ti fún wájú ẹ̀jẹ̀ ẹgbọ́ kiri ní ẹgbẹ́ ìlà pé ní ọ̀yọ́ fẹ́ẹ́ tó lọ́mọ ká àwọn ọ̀daràn gbèsè ẹ̀wọ̀n ti pẹ́ẹ́pẹ́ wọ́n ti kó wa dà o gbàgbọ́ àyè ní ẹ̀mọ́ kó dà o mọ̀ ẹ̀mọ́ dùkú gbèsè ẹ̀wọ̀n ti láti bàtà ni wọ́n gbọ́ lọ́rọ̀ láti àwọn ìwà kéde ní ọmọ táwọn àgbàlagbà láti wọ́n gbọ́ lọ́rọ̀ làlà lọ́rọ̀ ìdílé lọ́rọ̀ láti wọ́n gbọ́ tó jẹ́ kí wọ́n máa ṣe wàhálà lórí gbogbo ìlú òkèlè wọn ni àwọn aláwọ̀ ni èèyàn náà débi ìrọ̀lẹ́ má lẹ́yìn àti dáa níbi áfàtà ìlú ọmọ sọ̀rọ̀ láti mú. gbogbo àwọn ẹgbẹ́sì táwọn yóò fi gbọ́ bẹ́ẹ̀ ha mo bí ẹ̀dá bọ́ àwọn ẹgbẹ́sì àdàtì mọ́tìmù ti ẹ̀kọ́ mọ́. bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ẹgbẹ́sì mọ́tìmù ọ̀rọ̀ kan lá. àwọn yóò fi pọ̀ tó báyìí bá dáhùn sí ẹ̀kọ́ ti di yáyú yáyú ni wọ́n ti bẹ́ẹ̀ náà sọ pé náà kọ́lọ̀ kọ́ sọ wa ẹ̀tọ́ kan lọ́wọ́. ọlọ́mọdé ọkùnrin ti àwọn ọmọdé ọkùnrin ti àwọn kéde ká dùnú kéde kárí ara ìjẹ́ ti máa ṣe ní ìdí àgbà wọ́n tún kó wọlé wọn lò pàtì rẹ̀ kódà ó burú ní ìdí àdébí tó lè wà lọ́sítì báyìí ẹgbẹ́ òkú pàtì tí ọ̀gá pàtì tó lè gbòdè wà lọ́wọ́ ló pé ó ti ẹni níbi pàrọ̀ fún ọgbọ́n òkú kan tó lè gbòó lọ́wọ́ rẹ̀ gba bọ́tọ́ ní ti ẹnì kan pé ó ní gbọ́ gbàgbọ́ ó ní dé ìgbésí ọkùnrin yìí lòun ẹ ẹ ó sì rà tẹ́lẹ̀ ìbá sí mi ní fúrẹ́ǹdì obìnrin tọ́jú nọ́ọ̀sì ní bí àdúgbò mi náà ti jáde kó mi yá àbọ̀jọ́ máa bọ̀ mí náà tẹ́lẹ̀ ìfúrẹ́ǹdì èyí ọ̀rẹ́ tí wọ́n kọ́ ọ̀rẹ́ tó ìgbẹ́ni yóò ti ọ̀pẹ́rẹ́tì yóò ti gbowó pásítọ̀ bá ti jáde kí ìlú rẹ̀ ńgbọ̀ bá yára àwọn tó ń gbọ̀ ní bẹ́ẹ̀ ti bèrè ẹgbẹ́ ń lọ́wọ́ yóò jáde kọ́ sàmúwọ́ yọ̀ọ́ lọ́ta yóò fi ta pẹ̀lú ọ̀sà ní gbóṣe gbóyè ẹ̀mí ti wà lẹ́nu ẹ̀mí ti ta. torí pé wọn èsì wọn bá fi kéèjì páàkì kan lára èèyàn ọ̀gbọ́dọ̀ jẹ́ pé tí ẹ yọ lára ẹ̀sìn kú bàbá jẹ́ kó tuntun sẹ́yẹ́yẹ́ kò wúlò mọ́ ọkàn bẹ́ẹ̀. afẹ́fẹ́ ìgbà tó ń tẹ̀sẹ̀ lè lórí pẹ̀lú ti kọ̀wé ẹ̀fẹ́ lè yọ páàkì ara rẹ̀ wọ́n bá káyọ̀ pé kẹ̀kẹ́ mi ò lóná ilẹ̀ tí ó bá ń lo òye lò tí wọ́n tí wọ́n bá ti bẹ́ẹ̀ wọ́n á jẹ́ pẹ̀lú ẹ̀sìn náà gbogbo fájà yẹn ti kọ̀ọ̀lẹ́ ẹ̀wù tó lọ lọ. Àti ní ọ̀dọ̀ wọn ni wọ́n mọ̀ wọ́n wá. Táwa yá àyá ètò bá ti tẹ̀wọ̀n náà káṣí wáyé mi kan láti àti tá àti tó máa ń ṣe. Ẹ̀wù ẹ̀wù ẹ̀wù ẹ̀wù lọ sí ilé kó tó jìra rẹ̀ náà. Àwọn ẹ̀fẹ́ mi wọ́n tún òtún gbàgbọ́ lọ bẹ̀rẹ̀. ọlọ́dún wa yẹn sáàyè lóru mẹ́ta tẹ́lẹ̀ àgbáàbí wọ́n mọ̀ ọ́n olójú tó ti ọlọ́mọbọ fún yàrá wa wà láyé orí fáwọn àjà. sọ fún ẹ bá òní kò ní í yapa àdéhùn rẹ̀ àti kòkó sí rẹ̀ náà ní bọ̀. o lè di títí àtẹ́wó kó o lè dìnnà o lè di pààyàn o lè di gbowó olówó tó gbé ọmọ kọ́mọ tẹ̀léra wọn kó o tó kàn ti gbé wọn wọn náà ní o tó lè fa lọ́wọ́ àwọn ọmọ àjà àtòlá ọmọ ọmọ mi torí ẹ̀ka lónìí. ìjọ tó bí ìjọ tí o dòrò tọ́ka ìlú ti ti lé lọ́dún bàbá yìí aláàbíyá ló tí bàbá tó yẹ ká ẹ̀sìn ló ti sára nù yẹ. bẹ́ẹ̀ bí ìjọba tó ti ń jáde wé kí ni bẹ́ẹ̀ yìí náà jáde ìdí ìmọ̀ ṣe ká ní àwọn olùkọ́ tí ká tó ti ká lọ àti sáàjì wá ní ìlú àtàyè tó ní ìlú àti ìlú ìjọ lẹ́yìn gbogbo ẹ̀. wàláì tó tẹ̀wé yẹ nínú ẹ̀mí yìí wàláì làbí pé bóyá ẹ̀jẹ̀ tẹ́ ń bẹ tó lágbára káàbù yẹn ń dábì lónìí. tọkọjá là wọ́n ti ń dá o ṣùgbọ́n lọ́nà lọ́nà. ẹ̀yìn ọ̀rẹ́ yìí láti wá fún àwọn ìlẹ̀ ń dúró àwọn ìlẹ̀ ń kún ní ìlẹ̀ ń kún lóra ọlọ́run ọjọ́ kí ẹ ti ṣe wọ́n ní ẹni ń bàtà kíkò mi ọ̀tà bá ti ṣe ìlú nípa tí ìyá ti lò ọmọ ìdí máa wọ̀ wọn bọ́ kíkò wọn ní ẹ bá bẹ̀. bàtà tó ti lò ní ọjọ́ tó kò sí lórí bá mọ́ àwọn ẹni ń tajà lórí wọn ní ìlú ìgbà bàtà tí ìyá ló ti dé tó ti lògbà rẹ̀ yóò ti ti lọ bẹ́ẹ̀ tó ti lè lókè lè wọ́n ti bá bẹ̀ ẹlọ́lọ́gbọ̀n wọ́n sì gba ọmọ òòjọ́ lọ́wọ́ àwọn wọ́n sì máa ń lójú lójú àwọn náà kéde pé wọ́n á máa ń gbọ́ ìwà àti ẹ̀kọ́ ti bí bí a ti kidnap obìnrin ni a tún kidnap ẹtí ọmọ tó bẹ̀rẹ̀ ni a tún kidnap nọ́ọ̀sì tí ó sì máa tọ́jú sí ọmọ tó bẹ̀rẹ̀ wọn. a níbo wọn ti ṣe bẹ́ẹ̀ ti bí ọjà gbọ́dọ̀ òbí àjẹ́ láti kọ́nà kọ́sà àánú kò wá sẹ́ni sanu wa àti ọmọ ìlú àti gómìnà àti gbogbo ẹ̀kọ́ tẹ́lẹ̀ lọ pé ọ̀dà lórí kò sí nǹkan kò sí nǹkan wa lórí kọ́sà ni wa gbogbo wa wa nígbà tí mo ṣe yìí àwọn tí mo ṣe lọ́dọ̀ òṣèlú wọn. bó ṣe wọ́n wá táwọn شيطان ألم عاهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون ọ̀pọ̀lọpọ̀ ọba ọmọ náà jẹ́ àyà ẹ̀ ọlọ́pàá nìkan lásìkò tá a wá ní sáà sọ fún yín tẹ́lẹ̀ bí ipa ti sọ wíjẹ lẹ ẹ má kí n sùn torí gbàdé ẹ bá tó wá sálù wà látó tó borí náà lẹ tó tó sùn ègbà tí ẹ bá ti fẹ parapara tí òní tuma ló gbèsè gbèsè ayé náà lẹ kọmọ tiẹ lè fi lọ sí ẹ̀kọ́ pé àbá ní ọba wọn ti àgbà yìí àgbà tí òní tuma kẹkẹ bí ìṣẹ̀lẹ̀ ọlọ́run lọ bóòlù tó ajẹ kọ ọjà fẹ ọwọ́ kí bọ́lá ti sọ kalẹ̀ tó kọ́ máa jẹ́ ìkìlọ̀ ọmọ tí wọ́n á ti bẹ̀ lórí lò tó ti dorí ẹ̀ tó ti pàtàkì ní kọ̀ tó lọ sí ká yìí lọ lọ́wọ́ ayé àkùrá mi lò ayé àkùrá mi lò yẹn ayé àti ìkọ́ mi lò lò fọlọ́ ló ní kọ́ ọkọ̀ mẹ́tọ́ wá fún mímú kan lójú ó ní mímú mímú kan máa bọ̀ àdìmú ni yọ wá fún lójú yọ wá fẹ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yọ wá fún àdìmú ìdìmú ẹ̀ táyà àkùrá ká wá kọ nǹkan tá a bá ní ìlú ẹ̀. ẹ máa sọ̀rọ̀ sọ ẹ̀bà ọmọ yóò ọmọ kẹ̀kẹ́. àti dáàbò kẹ̀kẹ́ àmọ̀ kẹ̀kẹ́ àti mọ̀ mẹ́wàá nǹkan fún ọlọ́mọ ìyá mọ̀. àti ìṣe àti àbúrò ìṣẹ̀lẹ̀ àbúrò ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n sáà ẹ̀ fi wá ní pé ká mọ̀ sí ìṣẹ̀lẹ̀ yìí. ibi tó kù ibi tọ̀rọ̀ ọdún wá wà ní àwọn náà àbúrò ìṣẹ̀lẹ̀ àbúrò ìyá àbúrò ìṣẹ̀lẹ̀ àbúrò ṣùgbọ́n tára ẹ̀sìn wa táwọn ilé muhammadu sallam tó mú wa ní ibi ká máa ṣe táyì àjàmì yọlọ. káwọn àgbẹ̀ kíra náà wà lórí káàdì àdùn àwọn aṣáájú àwọn ènìyàn àdùn àdùn àdùn àdùn àyèjì wọn. táwọn ìlú ọba mọ wọn ní òun ṣùgbọ́n lọ ṣe ìyàtẹ̀ wọn lọ. ṣùgbọ́n tí wọ́n bá lè mọ̀ ẹ̀ ẹ̀jọ́ ní òun ó lè yóò tètè rẹ̀ káàdì ní wọn kí ọlọ́run yóò wà láyé yóò fún ìfọ̀nba àgbà àti ọlọ́run ọlọ́run lè yí padà sí àti àwùjẹ àtòkò ti pé ìyàbọ̀ wọn jà ní à. wà á yẹ nínú ìyàwó mọ́tí ní ìdá ọ̀rọ̀ kíkà ká á lè fi sàmì sí ẹ̀mí ìmọ̀ ọ̀dùn. ọlọ́run dájúdájú ọjọ́ ọlọ́dọ̀ òun ọlọ́run bí ẹgbẹ̀rún kan ọdún sẹ́yìn ká ní bí ẹgbẹ̀rún kan ọdún sẹ́yìn ká àdébìnrin wà ní sàrà gbogbo náírà ti fi yà àdìsí ikú ọjọ́ kan lọ́dọ̀ lọ. níta wá wà wájú rẹ̀ tọ́jú ọ̀rọ̀ máìlìkì yọ̀ mí di ìwà lọ́wọ́ ayé tó ju ayé tó bá nàìjíríà ó tó ju ẹgbẹ̀rún kan lọ́dọ̀ mú. ọ̀nà wa ní wákà ayé mi ń àti nàmúlẹ̀ ìsìlá àìmọye abúlé kú kí ẹ ń ṣèbàjẹ́ tọ́lọ́ ní ọlọ́run lára dàtìkò kan tó ń má akásùwà ọ̀rẹ́ ìlà ìyá ìmọ̀ sí i. tí mo wá mú yàrá ilé tó ń gbà wọn ọlọ́run náà dùn ní ọ̀dùn ní ọlọ́run lẹ́gbọ́ àbá. ẹgbẹ́ yìí tí yọmọ gbọ́ lórí ẹ̀ tí ọmọ ọ̀nà títí ní ọ̀rẹ́ rẹ̀. sẹ́nu yóò dùn dùgbà tó ń kàlẹ́ ìdí ọ̀nà ẹgbẹ́ ìṣòro yìí wá ẹwà ẹwà ẹwà ẹwà ṣèkí ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà sábàrà olóńgbèrè wọ yìí ni ní òun ẹ̀sìn ẹ̀sìn yìí ṣùgbọ́n àwọn ọmọ ìdíje ti dè lálẹ́ gbogbo ẹni sẹ́wọ́n ti lé ẹ̀ tó wọ́n ti ẹ̀dọ̀ sẹ́wọ́n ti àyẹ̀kẹ́ lé lé ó burú jù báyìí lọ táwọn èèyàn bá lọ bẹ̀kẹ́ tíkẹ́ẹ̀tì láwọn mùsùlùmí àtàwọn tó èdè mùsùlùmí lọ́ọ̀lì ọ̀pọ̀lọpọ̀ ọlọ́dún tó lójú ìdìbò mi. abẹ́ẹ̀kọ́ nínú wọn bẹ̀rẹ̀ àbújọ́ tó ó ti ti ká dájọ́ sí ọmọ kan tó di ọ̀dọ̀ wọn ó ní ó lè ti bàbá wọn bàbá rẹ̀ sẹ́yìn bàbá rẹ̀ sẹ́yìn ó lè jẹun tó ń kò lónìí gbogbo àwọn ya ẹni fún èdè nù ó lè jẹun tó wọn yọ fún òkè ìmọ̀tò náà ó dà rẹ̀ sí kan. ayé ẹ̀fọ́ sọ̀rọ̀ ẹ̀wù ẹ̀wù ọ̀nà òdìdí ọlọ́wọ́ àbíyá fún kì ojú ìrọ́lẹ̀ lọ ọdún ọdún ọjọ́ ọdún tó lè dà á ọlọ́run tí ẹ̀rọ ìtọ́nà ọ̀tọ́ bá sọ pé wípé kó jẹ́ pé alìsànà nínú kò sọ pàdé pé rẹ̀ pé alìsànà kò sí bẹ́ẹ̀ náà tó ń bẹ ọjọ́ ọlọ́run tí ó lè di ọkọjá alìsànà ọkọjá ẹgbẹ̀rún kan lọ. ọlọ́run tún sọ ẹlẹ́ẹ̀keje ọlọ́ọ̀bá àdéjọ́lá ọjà ọjọ́ nítorí ìgbàlejò alẹ́ àyà tó ìtẹ̀míjọ́ máa lọ sáré kéde yòlù tán. nítorí ọ̀rọ̀ tọ́lọ́ ń kọ́ lẹ́yìn rẹ̀ láti mà. nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àlò nínú ẹ̀ ọlọ́wọ́ sọ pé yá ayé àná sọ́kú ọ̀gá fún wọn ṣàwé ọmọ láàyè lè wá nílò. ولده ولا مولود هو جازع والده سيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور الله أكبر نصرة لقمان آية 33 الله أن يبقى يديني أدعو الله ẹtì bẹ ẹtì sọ́ra fún ọjọ́ kan ọjọ́ wọlé láàyè ìdí wa nínú àwọn wàlálẹ̀. bàbá kan kò ní ìbá kò ní ìbá ọmọ rẹ̀ yíyá bùkátà níjọ́ náà nínú ẹ tó súnmọ́ ẹ̀ nínú ká pé ọ̀rẹ́ láàbẹ̀ tó jìnnà láàbẹ̀ ìwọ̀n ìbẹ̀lẹ̀ ní ayé. ọmọ èèyàn ó ní ìdìrànlọ́wọ́ kan èèyàn oníye tébù gánà ọlọ́run ẹ ẹ máa bẹ̀rù ọjọ́ náà wọ́lá àmúlò òdòdó wọ́dà àti àwọn àdìgbì iṣẹ́ yá. bẹ́ẹ̀ náà ni ọmọ náà kò ní lè bí àbùkà àkàtúntàn bára rẹ̀ jẹ́nba púpọ̀ jẹ́nba púpẹ̀ ilé ayé ni wọ́n dẹ́kun lówó kóbi jẹ́ jẹ́nbára àmàlà tí wọ́n bá ti bẹ̀ jìbìtì àbábúlà ilé ayé nìyẹn máa iná wa adáhùn láàyè dájúdájú àti wọ́n lọ́wọ́ àti wọ́n dúdú nìyí ọlọ́run wa ní fọlá àtẹ́kùrọ̀ ọ̀nà fúnmọ́lẹ́ àyàtò ìdúnyà ìtẹ̀mí ilé ayé tí ò ní fẹ́ mẹ́rin ẹ mọ̀ ọ̀dọ́ kẹsìlè báyìí ẹ mọ̀ ọ̀dọ́ kẹsìlè kẹfẹ́ àwọn tí tí ò lábẹ́ mọ́ tẹ́bọ̀ tẹ́bọ̀ wà wú. wọ́lá àyàtòrọ̀ ọ̀nà òbílẹ̀ àyàtòrọ̀ àlìgbàrú ẹ̀dùn ní fẹ́ lẹ́sẹ̀jẹ̀ ní kúlà ọ̀nà ìṣèwọ́ láti ta sí níbi àwọn olùdarí ìgbà náà. ó kọ́ máa lọ lọ́wọ́ mi lè máa nínú ọ̀rọ̀ àtúntò abẹ́ kò bá yẹ ìjókòó lò ní. nínú ẹ̀ náà ni àdìgbàlù ẹtú ní kí gbogbo ògbà tá ẹsẹ̀ jẹ ní tó bá tún ọjọ́ ẹbí ilé ọgbọ́ ọgbọ́ kò ní dákì yóò tún wá di kejì ọgbọ́ ọgbọ́ kò ní dákì yóò tún wá di kẹta kí ọmọdé bẹ̀rẹ̀ àwọn fàlà àtàkùrọ̀ nà ọmọlẹ̀ àyà ìdúnyà ẹ má jẹ́ kí eme ilé ayé tó ní fẹ́ tán ẹ má jẹ́ ọ̀tàn yìí bẹ́ẹ̀ wàlà àyàkùrọ̀ nà ọmọlẹ̀ gbogbo bàtà ẹ̀dọ̀tà ìjẹ́ ńgbà wọn bàtà wọn lè lọ bẹ àgbẹ̀gbọ̀ òsì ó lè ta kó láyà tó láti lọ sí tóbi kọ́ wá fún ìwọ lọ bímọ gbogbo ìfọmọ ìwọ ló wọ ẹ máa ń ṣiṣẹ́ sọ́wọ́ alẹ́ kó gbé wa kó o fún yàn sọ́lẹ́tọ̀ kọ́lẹ́tọ̀ bẹ́ẹ̀ náà ni ìbáradá ti ṣe pẹ̀lú kọ́lẹ́tọ̀ ní Islam ọ̀rọ̀ Islam bàtí ìgbìmọ̀gbò olórúkú ní ìdílé àbúrò àwọn olùkọ́ ẹ̀jẹ̀ wá sọ́lẹ̀ kọ́ sí ọ̀gbọ́ títí tí ò yé bàtí ìgbìmọ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yẹ̀ wọ́n tó wá pé ẹ̀jẹ̀ bá kọ́ àwọn bá àwọn ìjọ ẹ bá kọ́ àwọn ọ̀nà àwọn wà nìyí àlẹ́ ó kálukú wọn fẹ́ lọ ẹ̀rí pé ẹ̀rí pé ìgbẹ́lọ̀ kan wà nìyí àlẹ́ ó ti gbàdú kàwé tó bá ẹ̀rọ

iná ẹ̀ ní òdòdó kọ́wá fẹ́ pé láti lè dèbí adó gbàdé ìbẹ́lẹ̀ lọ́gbọ́dọ́ lórí àdó kọ́wá tó lò ló fi sọ wípé ó tún mọ́ lọ́rùn ju ẹgbẹ́ létí òdòdó lọ sórí lọ lọ́kàn sórí lọ nípa ọ̀rọ̀ bá lù. ìṣe ọlọ́run wà lórí ilẹ̀ ọlọ́run sì ní ya pa ìṣe rẹ̀ lórí ẹ̀pẹ̀. títà fẹ́ lò mẹ́ni pé ìṣẹ̀mí gbére lọ́lọ́run inú náà lọ́wọ́ bá ìtàkùnù wípé máa líkìyà omi di ọlọ́ni olùṣe alágbára kásẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ní ijó ẹ̀kan ijó ẹ̀kan tí ọmọ lọ gbére sí ìtọ́jọ́ kan sí ìtọ́jọ́ mẹ́wàá sí èsì ọgọ́rùn kan ọdún sí èsì ọgọ́rùn ọdún mẹ́ta sí èsì ẹgbẹ̀rún kan ọdún tó kálukú ọmọ gbẹ̀sẹ̀ jẹ pẹ̀lú ìdíje ilé ayé kọ́lọ́dá kọ́sàánù wa kó fún aládùúgbò kan dáadáa o so ẹ ibẹ̀ yẹn ládùn sí insha allah so kọ́lọ́n kó kú alẹ́ pẹ̀lú dáadáa kọ́lọ́n kó fún aládùn kan rẹ̀ ẹ kàdúrà. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من هو عليه ولا يعز من عاديك تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا انصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا انصرنا على ما بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهبين لك متواعدين إليك مخبتين أوالين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا واهدي قلوبنا وثبت ألسنتنا